lówe lówe lọ́rọ̀ àgbà bọ́rọ̀ bá sọnù òwe làgbà fi wá ọ̀rọ̀ àgbà ọ̀rọ̀ àgbà ẹ má fọ̀rọ̀ àgbà ṣeré o ọ̀rọ̀ àgbà tí ó ṣẹ lóru àṣẹ bó dọjọ́ alẹ́. àgbà ọ̀rọ̀ àgbà ojú làgbà yá o kì í yánu ọmọdé tó lẹ́yìn àgbà. ẹ má gbàgbé ọ̀rọ̀ nípa ẹ̀ and eh, ìwọ àṣàbí ìwọ gan ni mo bá lọ́rọ̀ sọmọ pé ilé ọkọ ló wà yìí dẹ́ẹ̀dẹ́mìràwọ̀ ẹ̀ o pẹ̀lẹ́pẹ̀lẹ́ kan tó pé ò bá kí n jẹ máa sí i o ti gbọ́ jọ torí tọ́lọ́ mi ò fẹ́ jà o dáàdì tèmi mo mọ̀ pé gentleman má bàa yín ilé kan náà ẹ kò ní bọ́dì tán fi ń gbàyà sí o ọlọ́run tẹ̀ ní iṣẹ́ gbẹ̀ tó bá ti ṣe wá bá mi mo mọ̀ bí ṣe máa dàbí jọ torí tọ́lọ́ tí wàá fìjà ṣe ìfẹ́ lèèyàn fi ń lo ilé ayé yìí o ó ti yé ẹ máa tọ́lọ́ rí ìdára yín nítorí pé ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ wá tó tó di pé wá jẹyọ so a máa ń tọmọrí ìtara wa ni ẹbí ṣe ń báyẹ ìlòfẹ́ nìyẹn tá a fi débi tá a bá dé yìí ẹ ẹjọ ẹ má jà ẹ ìyàwó ẹ ń kọ́ ní sàlàfíà ló bá kò ṣáà sí gbọ́n mi sí omi ò tó jagunlabi <laughs> ọmọ mi ti sọ ẹ o <laughs> kàn tó fẹ́ jẹ̀wá ni. ọmọ bá fi ṣe papọ̀ problem ajá ọ̀sá ni olóró títí kó ṣọlé méjì but ọkùnrin tó bá fọpọlọ ṣe ó lè ṣọlé lẹ́wà o. wá ṣàbí nígbà tẹ wá tún sọ fún pé kó fẹ́ yàwó méjì kó fẹ́ mẹ́ta. gbọ́ngbọ́n ta ló gbẹ́nu ẹ̀ sí èmi àtọkọ́ kan ọlọ́kùnrin là ń sọ ó lè fẹ́ mẹ́wàá tí làbùlàbù bá wà lágbo. ọ̀rọ̀ yín ti yé mi wọ́n ní kó fẹ́ mẹ́wàá tó bá yẹ kó lè lọ fẹ́ fífítì. má jẹ́ kí kan jù kan

you better let's go jare. èyí òjò owó yín pọ̀ láti ọjà sà. ẹ ṣe o kẹ ẹ rọra o ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó fọ Ọlọ́run sí i. lówe lówe lọ́rọ̀ àgbà bọ́rọ̀ bá sọ ní. àṣàbí pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. ìgbà fi wá. nígbà tí màá wọ̀ sọ fún ẹ ṣé mo promise ẹ lé mi ẹ mo dẹ̀ ti dé sí i ká lọ. ẹ lọ́rẹ̀ ní ọ̀sẹ̀ pé mo wá tamasi pẹ̀lú no no no no má bínú aṣọ làṣáì ní kọ̀kọ̀ tó ẹ wọ́n pè mí ní girama wa kú sí sí sí sí sí wọ́n pè mí ṣé mi ìyá ìwà wa. má wọrí ọ̀la dáṣọ. ẹ máa yẹ tàmá ti rà ẹ lè sún ọmọ ẹ ó rà. ah òun pa bàbá làárọ̀ òun pa bàbá láìrọ́. kí ló ṣẹlẹ̀? kí ló ṣẹlẹ̀ gbogbogbò ah, ẹni ká mú ẹni kí o lè sá o sá ẹni kò tọ́wọ́ ẹni o fi lẹ̀ tó lè ti sẹ́ náà mo ṣe sílẹ̀ ọdún. kí ló dé sọ fún pé wàá ti gẹ́fẹ̀ẹ́ dẹ́ ń jáde. ẹ ṣáyẹ ká mi. ọ̀rẹ́ kí ló ti mi rí ẹ ṣọ́ọ̀bù lẹ́nu jẹ́ mẹ́ta kí ló dé. àwọn kọ̀ọ̀kan ló ń ṣẹlẹ̀ lẹ́jọ́ mẹ́ta mo ṣe the best best ni pé kí n wà ní kí n ṣẹ̀ra láti lè fi ṣe àwọn nǹkan inú mi ò dùn ṣáì short. ọ̀rẹ́ mi àti ìwà tuntun jẹ́ mẹ́ta problem shared is a problem solved so let's talk. you are right nǹkan tó ń kọ́ mi lóminú ni wípé ṣé ó ṣeé ṣe kí ọkùnrin pe ìyàwó ẹ̀ jókòó kó wá sọ wípé àyàwó mi o ṣé o mọ̀ pé mo ṣe wáyé o mo fẹ́ upgrade mo fẹ́ lówó lọ́wọ́ sí i so fún ìdí èyí mo fẹ́ ṣe oògùn owó mo fẹ́ ṣe àjò àjò tí mo dẹ̀ fẹ́ ṣe ẹnikẹ́ni tí àjò mi bá ti mú ni mo fẹ́ lò fún àjò wo wọ́n rò pé ṣé ó bọ́ sí ìlúṣà àmú ńlá là ní. ìjọba mi tábí ní olórí burúkú ọkùnrin náà. bàbá tèmi ọkọ mi. ẹ bẹ́ẹ̀ ni. má bínú pé mo lo lọ́ngọ́jì mi. ṣé o rí i pé ó tó rò ìṣòro tó máa lẹ ó gbà àti pé ńgbà mọ́ ọ́ jẹ́ pé èrè ló ṣe kó má mìíràn ní lẹ́wọ́ tí wọ́n kì lò mọ́ ṣó ti yẹ olùmọ̀ ní sùúrù tó pọ̀. Adébíyìí ó kàn sọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ tí mò sọ yìí nígbà tó sọ wọn ni àjẹ irú ọ̀rọ̀ olè wa sọ pé wọn kì í sọ orúkọ báyìí ọkọ mi ṣe báyìí dear look into my eyes I mean it bóyá wàá sọ fún mi ṣeré wa ló ń ṣe bóyá kí n dẹ̀kẹ́ mi kí n máa lọ lórí kó máa lo ìmọ̀ àtọmọ mi. èyí ò sí inú ọ̀rọ̀ àdúrà wa ni pé orí ìwà tí ọmọ mi gbàgbọ́ àti bó ṣe tó wá mú tó ṣe pé kò sí nǹkan tí àdúrà rẹ̀ ṣe ìwọ ló ń gbẹ ó lè lójú àwọn ẹ̀dá ni kó kékeré báyìí níwájú ọlọ́run kó ṣe kó fàdúrà ṣe ní òun ni gbàgbọ́ àtàdúrà rà kó fi jáde kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ ó kò sí ilé wákàlódò ìyẹn kò ní solution sọ̀rọ̀ tó wà lẹ́yìn wà wíjà láì ní sórí fẹ́ lọ ibo ló ń lọ pẹ̀lú àwọn méjì ọmọ ìyàwó singlet tó wọn tẹ̀tẹ̀ wọn ọ̀rọ̀ kan ni a máa bọ̀ jẹ́ pé kọ̀ńtẹ́nà gan tẹ̀rù tẹ̀rù tẹ̀rù fẹ́ rà ó jẹ́ jókòó síbi tó wà kó máa fi àdúrà jagun fún ọkọ ẹ̀ kọ́ lọ́ọ̀ ṣe kiri kọ́ lọ́ọ̀ bá igi lọ́kọ̀ padà kò síbi tó ń lọ tóbi tó ń lọ yẹn tó mọ tó ń ṣe mẹ́ẹ̀ ni bí ilé yìí sì tún ti mọ̀ lógún ọdún ni lọ́sàn-án ló ṣẹ̀ṣẹ̀ lọ pàdé my dear jókòó tọkọ ẹ̀ gbàdúrà fún un ìwòsàn náà wọ́n lè ṣe orí wọn ní bámọ̀dé àdúrà àdúrà lè ṣe. dáàdì tí gbogbo nǹkan tí mò ń gbọ́ ni mi ò tí mi ò tí gbàgbọ́ I refuse to believe it because eh, eh, dẹ́ẹ̀dẹ́ mìíràn dẹ́ẹ̀dẹ́ mìíràn nítorí èmi ò mọ nǹkan tó ń lé ẹ̀yin ọmọ ọ̀sẹ̀ ìlérí ìlú tẹ̀lé ọlọ́run ti ṣe gbogbo ìgbésí ayé ẹ̀ ebi ò pẹ́ ìyàwó jẹ́ onímọ́tò ìnáwó ten thousand dédé kó jẹ máa tó kó jẹ máa wo ẹgbẹ̀rún tí wọ́n ní ten thousand ọlọ́run kẹ àbílẹ̀ ayé ṣe rí nìyẹn kíyàn bá ní nǹkan ọmọ abáyàn wájú ni tó bá láṣọ ọmọ abáyàn kan wájú ni bójú ọmọ ló bí rẹpẹtẹ ó sì máa bá èèyàn kan wájú ni kò nọ́lá èèyàn kan máa wá wájú kò sí ní ká má dúra wa lọ́lẹ̀ ayé yìí ṣé o kí wá ní gbogbo làlàkó fẹ̀ afẹ́gbogbo afẹ́dọ̀gbọ̀n ẹ ṣe bí mo sọ yìí pé ajẹ́ tó máa pọ̀ mọ́ jẹ ànírẹ́jẹ lẹ́nu ẹ̀ kí ló wá dé tí wọ́n tọwọ́ ìbò tọ́ epo kan wẹ̀ kó tó fi pa ẹnu ẹ̀ wáyé kí ló ń wá kiri. ẹ dadi ẹ ràn sá ẹ ṣeun ṣe rí ẹ nǹkan tó ń sọ láti ẹ̀kọ́ bá tí n sọ pé ó yé mi ìrọ̀ ńlá mo pa dadi mi ò really understand ẹ ẹ wò ẹ kò tiẹ̀ ń sọ bí àgbà yẹn ń sọ bí àgbà yẹn ń sọ bí àgbà yẹn ẹ bá mi wò fọ ẹ fọ yányán. ẹ tèmi yé mi but àbọ̀ ọ̀rọ̀ là ń sọ fún ọmọlúwàbí tó bá dé náà àti òkìtì ó lè sọ pé òun understand ẹ̀ka tí mò sọ but nínú tèmi mo mọ̀ pé ẹ o understand the situation tó o bá ti ṣe mi ò fẹ́ kó ṣe mi ò fẹ́ kó ṣe o má lọ síbẹ̀ rárá nǹkan tí ò ní fún ẹ nísìnyí kí ló kún sọnù kí ló ń wà tó fẹ́ jẹ́ ló plé fẹ́ di Dangote ẹ́ tó fẹ́ di Dangote àbó fẹ́ dọ́lọ́hún tó bá kú ṣé owó yẹn wọn máa tá mọ́ ẹ lára wọn máa gbé lọ ni dúkìá farabalẹ̀ ọlọ́run ti kẹ́ ẹ òun jẹun lásìkò tó wù ẹ́ kó tó bá wù ẹ́ ló ń jẹ ó dẹ̀ ní mọ́tò àwọn tí ò ní mọ́tò gan òró ah. ṣé bí ọ̀rẹ́ yìí wọ̀ ẹ ń bára yín sòótọ́ ẹ tẹ bá wa ń bára yín sòótọ́ ọ̀rọ̀ o sòótọ́ ọ̀rọ̀ fọmọ ọmọkùnrin tó dòkú yìí mo mọ̀ pé ẹ ń bára yín sọ̀rọ̀ òótọ́ ọ̀rọ̀ gangan ẹ ń bára yín sọ ah, ah. ó mọ ìgbésẹ̀ ìgbésẹ̀ tọmọkùnrin yìí fẹ́ gbé ni ìgbésẹ̀ ńlá kò dẹ̀ sẹ́ni tó ṣe tó ń jẹ that's just the fact that's just the fact lọ bèrè dáadáa kò sẹ́ni tó ṣe tí ó ń mu jẹ ọlọ́run ò ní fìkan gbà kan lọ́wọ́ ẹ̀ lókè àná jọ ń torí tọlọ́run eh, candid advice ni mo fún ẹ nítorí bó ṣe jẹ́ sí mi ló jẹ́ kí n máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ báyìí because mo nílò ẹ lọ́mọ please don't go there advice mi ni ọtí mo ní wàá rí mi fún nìyẹn ọtí gbọ́ ẹsìn tí ẹrí bẹ́sẹ̀ wá bá mi sọ ẹ máa máa gbìyànjú láti change. ẹ eh, kò gbọ́ kó mu lò ní o kò gbọ́ kó mu lò ní o àtúnṣe máa wà sá. báṣọ tọ ọ̀rọ̀ tẹ bá ti débi tẹ ń lọ báṣọ tọ tẹ bá ti délé. màlúù. mo ní láti gbé ibi sẹ́ lọ sọ́dọ̀ bàbá wọn yìí. ẹni odò ní ti kọ́lé. kí lọ́jọ́ orí rẹ̀ tó fi dámọ̀ràn àròlé bàbá ẹ wo bí ọjọ́ orí ò máa dàrú nǹkan tó wà nílẹ̀ ogun owó ni mo dẹ̀ mọ̀ pé ilẹ̀ lè ṣe mo ti ronú ronú ronú especially bẹ́ẹ̀ bá ṣe ń kọjá lọ́ba yìí ti máa ń rí tẹ máa ń lọ tẹ máa ń bọ̀ tẹ máa ń lọ tẹ máa ń bọ̀ tí mo máa ń rí báyìí mo dẹ̀ ti mọ̀ pé yes kò sí ẹni bọ́ọ̀dù tó tún lè ṣe mọ́ mi ò rí mo ti wá wa mi ò rí mi ò mọ ẹni yẹ èyí ni kọ́ mọ́. àròlé ah! kí ló dé tẹ̀ ń tira yín báyìí ẹ kí ló tira yín ti kú ti tẹ́ pamọ́ṣẹ́ ni iṣẹ́ lóògùn ṣẹ́ tẹ́ pamọ́ṣẹ́ ọ̀rẹ́ mi bàbá rẹ̀ ni gbẹ́kẹ̀lé atẹ́ramọ́ṣẹ́ ni mọ́ṣọ́gun owó àròlé mọ́ṣọ́gun owó. bàbá ìtí mo ti wá sọ̀rọ̀ kalẹ̀ yìí the next thing tó yẹ kẹ́ sọ fún mi ni pé ó yá o lọ mú orí èèyàn kan wá o lọ mú èèyàn kan wá o lọ mú ẹnì kan wá o kẹ́rẹ̀kẹ́ ní kò sí nǹkan kí nǹkan tẹ́ ní kí lọ wá sí tí mi ní mu wá ẹ tètè wá ṣe fún mi báyìí nítorí mo ti mọ̀ pé yìí nìkan ni bàbá tí mo rí ládùúgbò bí ṣe máa lọ báyìí tẹ máa wọ báyìí tẹ máa lọ báyìí tẹ máa wọ báyìí ni mo ti ń wò yìí mo ti ń wò yìí mo ti mọ̀ pé yìí nìkan lẹ́nu bá mi ṣe ẹ kò tẹ sọ fún mi pé lọ́mọ ẹnìkan wá báyìí kì múlẹ̀ ó tán. ntí àwọn onúmọlẹ̀ bá sì béèrè ó mú wa. máa múlẹ̀. àròlé hmm. ntí àwọn onúmọlẹ̀ ń sọ fún mi bá a ṣe ń sọ̀rọ̀ ẹ̀ ó ní pé ká mú ọ lọ dé ògùn á wà bẹ́ orí rẹ fẹ́ẹ́ báyìí orí ó lọ lọ́tọ̀ aró lọ lọ́tọ̀ báyìí ògùn owó dénú. bàbá ìdúbà orí mi bíi ìdúbà wọn. ìdáhùn ọ̀run mọ̀lẹ́ fẹ́ nù. nígbà tó bá dé orí mi bàbá o ti pa mí sẹ́yìn nìyẹn. o ò lè ṣe èmi náà ò lè sọ̀gbọ́n kó fún ọ. ẹ bàbá kílẹ̀ wí. n ò lè sọ̀gbọ́n owó fún ọ. ajẹgbẹ ẹ wo bí bàbá ẹ ẹ lè sọ̀gbọ́n fún mi ẹ ẹ lè wọ́n bèrè ọ̀lọ́wọ́ mi ajẹgbẹ kò tẹ lùmí lẹ́nu gbọ́rọ̀ lásán ni ẹ lùmí lẹ́nu gbọ́rọ̀ ni àbí àbí. ẹ̀yin bàbá àgbà yẹn ò sí wọn ah, kí ni mo wá kú fún yín fún ẹ eh, kí ni ẹ̀yin bàbá rà á da oṣù yìí èmi wọ́n mọ̀ pé èmi wọ́n mọ̀ pé yòòrán ni màá bá bá ẹ màá bá bá yín ẹ ẹ wẹ wẹ wẹ wẹ wúrọ ẹ yẹ lanu lẹ ẹ ẹ tún rọjú kí ló kọ́ mọ ẹlòjú tẹ̀rọ tẹ̀rọjú tẹ̀rọjú tẹ̀rọjú bí fúlàtì bàjá yìí ẹ kó sùn lọ́jà ẹ kó dọ̀dọ̀ dọ̀dọ̀ rẹ. àlọ́lẹ́ lẹ́mi mo dáná ẹ wo ọmọ olórí gbèké tó wá fẹsẹ̀ lẹ̀ ti fẹnu kọ ó mọ̀ ṣe bí. ẹni ò mọ̀ bí ẹgbẹ́ ńlá àṣàyẹ àtàpàdúdé ni ẹni ògbọ́n mi ẹgbẹ́ ìdílà àṣàyẹ kú ni o ẹni ògbọ́n mi ẹgbẹ́ ìdílà àṣàyẹ kú ni o ibẹ̀ nínú wa láti jẹ́ ìdánilẹ́fẹ́ ọmọ ẹ̀yọ́ lọ́tún lọ́wọ́ àdúrà ọmọ lóhun tá ṣe kí ni tèmi.

kó ra yé gbé náà ni so kò dìgbà náà ìṣẹ̀sọ́ sí kò fẹ́ ra yé gbé mímọ́ kó ra gbé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó ti rà ọ̀rẹ́ yìí ẹ̀ nà ó hàdé. ok ní èrò ọkàn ti tiẹ̀ o rò wí pé mo ti rà á jẹ́ gbogbo bẹ́ẹ̀ gbogbo ẹ̀ kí n fọ́ kí n fọ́ gbogbo ẹ̀ kí n dá gbogbo ẹ̀ ráúráú nǹkan tí mò ń tura láti sọ ni pé mo fẹ́ ṣògùn owó ẹ tó kún bọ̀ kí ló wá ṣùgbọ́n kí ló ṣe tó lanu gbà tó lanu gbà pé o ò gbọ́gbẹ́ rẹ̀ kí lè sọ pé o fẹ́ ṣògùn fún mi. o serious àpò mi dá para. ayọ̀ kí ló ṣe tí wàá ṣe ìwọ̀de tó ń bọ̀ tó ń bọ̀ ah, ah, I know you have wo bí nǹkan tó ṣe fún mi ní pé sọ fún mi pé ó yá o àrùn ilé o jẹ́ ká lọ sódò ẹ ẹni báyìí ká lè ṣe ó tán ó tán náà. kẹ́mi mú ẹ lọ sí ibi tí màá ṣe fún nítorí wípé mo máa ń sọ pé àràbíláyé àràbíláyé ah ẹlẹ́dàá máa ma jẹ ìṣiṣẹ́ o ọmọ jẹ kó mọ̀ sí mi gbọ́ o tí bá sọ́fẹ́ bí àràbíláyé ṣe ní kókó wà lọ sọ́dọ̀ babaláwo àbí eré bí kókó bẹ́sẹ̀ tó lè mú sọ́dọ̀ ah i'm sorry ẹni mo kí o ti lè ṣẹṣẹ o. kí ló kì í ti ẹ ọ̀rọ̀ ti ti ẹ ní ẹ kí ni dálógì ti ti ẹ o ẹ kí ni dálógì ti ti ẹ. ọmọ ẹ̀mí ni ọ ọ̀fẹ́ ṣòkòó o ò ní understand ẹ̀mí ẹ̀rẹ̀ wo àyà mi gbé kódà gbogbo bọ́ọ̀dì mi máa pátá ló gbé. as in mọ́mì mi. yes wọ́n fẹ́ lu mọ́mì ẹ̀. á ah! ah! dùn mí díẹ̀ o á dùn mí díẹ̀ o ìgbọ̀n mi ò lọ́pṣọ̀ ẹ̀ á kún wọlé. kí ló ṣe tó wá ṣe é fún ọ mọ́mì kò sí kò sẹ́ni bọ́ọ̀dì tí mi lè lò mo jáfẹ́ mo fẹ́ lówó yẹn ni. Thank you. Matemate Ìtẹ́lọ́rùn ló ló ń gbogbo. Ṣèlú ọjà ìparọ́ fún ẹ, gbogbo ọ̀rẹ́ máa jọ mí lójú gan. Ẹ̀kọ́ kọ́ báyìí tí wa máa ṣe ní àwọn onítàtà. Torí èmi máa ń rántí orin kan tí àwọn olólùfẹ́ méjì máa ń kọ fún wa. Pé. Olólùfẹ́ mi wútú inú inú òtútù mú mi gbò wá ju sórí bó ṣe wù mí àsìkò bó ṣe wù mí lọ lọ́wọ́ yìí sórí ẹbí kí n wà ní inú yàrá kí n máa ní a kò máa ní a kí n máa ní a kò máa ní o lè pa mí. but bọ́ọ̀lù tí mo wó yìí ní òde jẹ́ kí n kú mi. bí ẹ gbọ́rọ̀ ṣé nítorí pé mo kọ̀ fi ẹlẹ́ pé kó kọ̀ owó torí pé mo kọ̀ láti bọ̀. ọlọmọ pé aaa. orí ti máa fi ń bọ̀ ọ̀gbẹ́ni ṣe mú fúnfún mi jàre. lóòlóòlóòlóòlóò ah, ilé ló ti gbẹ lò ṣé ìwọ ló yẹ kó kí kọ́ni náà dé. ọ̀gbẹ́ni kúrò ẹ̀kúrò ṣé ìyá ẹ̀ ló pè mí ṣé ìwọ ló mọ́ mi ò rí lọ́bẹ̀ kúrò bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni àwọn ẹ̀ kó má jẹ́ pé mi bá ń bẹ́ bá ń gbé fóònù fún wa lò. ẹ̀ ló yá ṣàbí ẹ̀ ló ìyá ṣàbí ta ló sọ̀rọ̀ olórí ẹbí ah dádì ẹ ra sàṣẹ wá kí wa bí. sá. lówe lówe lọ. wọ́n ṣe kí ni. bọ́ọ̀ bá sọ ni. sá. òwe làgbà. yéè. kí ló ṣẹlẹ̀ kí ló kí ló ṣẹlẹ̀ yéè à ń èmi bá mi o. kí ẹ kí dúró dúró dúró dúró ẹjọ àjọṣe nípa mi yìí láì kúrò kọ báyìí. àdìtẹ́bí àdìtẹ́bí ẹ̀jẹ̀ mi ti kú. yẹ́nà mi ti ẹ̀jẹ̀ mi ti kú. ẹ̀jẹ̀ mi ti kú. dúró dúró dúró ẹ̀jẹ̀ àwọn ah, ènìyàn kúrò nípa ẹ̀jẹ̀ gbogbo dúró dúró tẹ̀mọ́ra báyìí sọ̀rọ̀ lọ́wọ́ yìí owó ti dé wo bí ah bébì owó ti dé wo bí owó nìkan ó ní nǹkan tó máa ń nù níbi o wọ́n ní ọmọlókùn dá ó ti wọ́wọ́ lọ ọmọlókùn dá ó ti wọ́wọ́ lọ bó má wọrí owó ti dé owó ti dé asi asi má jẹ́ kó mi jẹ́ kó lè má jẹ́ kó mi jẹ́ kó lè jọ bébì má jẹ́ kó mi jẹ́ kó lè sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ ọ̀rẹ́ mi ló máa ní o. ẹgbẹ́ ọ̀tá sẹ́rí sẹ́rí ọ̀gá gbìyànjú sílé yìí náà ah, èmi àti àwọn òwèrè tango yìí nìkan la jọ ń gbé èmi àti wọn nìkan èmi tó ti sọ pé nígbà tó ga kọ́ àwọn mọ̀dámù kọ̀ wọ́n ní ẹ̀sìn ní pé ẹ ẹ travel sẹ́rí mọ̀dámù kọ̀ bá tó wá nígbà tó ń kọ́ mi lọ́wọ́ ọ̀gá mọ̀ náà ojoojúmọ́ la pẹ̀lú nígbà tá a sọ tó fa ẹ̀sán. <laughs> irọ́ à kí bàdá mi lè mọ̀ pé kí ìṣòwò kékeré lẹ́nà síbí ni. èmi ni mo wá bọ́ sáyé báyìí àwọn ah, sọ pé òde ṣe bí ọkọ mi. ẹ pẹ̀lẹ́ ẹ jọ tó lọ ọmọ kékeré wà bísà nǹkan tí mi fẹ́ sọ ni pé bẹ́ẹ̀ sì tètè bá wọn ọ̀gá sọ̀rọ̀ ẹ tètè kó wá bí kó tẹ̀ jẹ́ pé mi àtàwọn wèrè yìí nìkan káyé jọ máa gbé bí báyìí èmi àtajà nìkan ni. ẹ má wọrí bó ṣe wà yẹn mo fi dá yín lójú pé kóṣù tó parí inú ilé ni mo gbé. kóṣù tó parí. no no no no no no ẹ mọ̀ tó ṣe ìdọ̀rọ̀ sa. ẹ ẹ Ekele sa ṣùgbọ́n pé lọ́jọ́ tí mo wá bí ìdọ̀rọ̀ ta mo sọ fún ẹ mo ní tí o mo sọ fún yín pé mo ní mi kó wá bí èsì mo fẹ́ kí n kọ́kọ́ ṣe òkú ìyá ìyàwó mi tọ́nà tí o ti bá ti ṣe yẹn tọ́nà ẹyẹ ọkùnrin á balẹ̀ ẹ̀dẹ́ bákì. ayi kò sí wàhálà ẹ sá ẹ tètè sunkún wọn ẹ tètè sunkún wọn ẹ pẹ̀lẹ́ mà ẹ sùn à. lówe lówe lówe ẹni ò mọ bí ẹgbẹ́ ìlà àsáré àtàpàdúdé ni ẹni ò mọ bí ẹgbẹ́ ìlà tunde tunde ba tunde tunde ba àwọn ga o kí ló ṣẹlẹ̀. fún àtọjọ́ mẹ́ta gbogbo ẹ ló ṣe ṣọmṣọm yìí. ó gbọ́dọ̀ ṣe ṣọmṣọm. ó padà já ojú ẹ. ó wá kàn. mo jẹ́jú ẹ̀ bàjẹ́. ọ wá kàn kí ló ṣe yẹ why you talking like this mi ni wá kí ni kàn mo gbọ́dọ̀ wá kàn bí tó wà ní. pẹ̀lú ogun tá a bẹ́ẹ̀ sọ náà. ẹ jẹ́ n wá nǹkan fún ẹ mọ̀ rẹ. kí ló dé. o ṣe má ṣe ọ̀nà bí tí mo lọ yẹn gan mo lọ lu atm lówó mo lọ gbà so má wọlé. o ṣe ní gbàgbá náà. ojú ọyẹ wa ni. kí ló ń ṣe wáyé tọkí láì ní so yí ẹ fún kí ni gbàgbé yẹn ti kọjá lọ òní ìdẹ o kọjá tẹ o ṣe má ṣe yọnu mí ìtúbùdọ̀ tánú yìí tí o tó yìí. o ti yẹ àtúmáyé àná. o kọ́wọ́ sí mi lọ́wọ́ oníhùn nídòwó mi. mo tó kọ́wọ́ sí ẹ lọ́wọ́ náà ṣé bọ́ọ̀rẹ́ ni wá bọ̀ aláàtì tí mo gbà yẹn mo gbúdọ̀ gba owó yẹn tí ẹ mọ́ lápò mi báyìí tí mo lè fi gbọ́. wọ́n kúrò èso wá. ṣé mo máa yẹn ni. ọ̀rẹ́ àti kékeré mi ni mo mọ dáadáa. ẹ sì ládùúgbò rárá nígbà tó ṣòkú àná àròlé ó bá ọgbà àdúgbò yìí jẹ ni mi ì rírú ẹ rí wàláì tó bá jẹ́ pé mo mọ̀ ni èmi ti máa ṣe ń jọyìn ló máa pọ̀ jù ṣùgbọ́n ẹ̀rù ń ba gbogbo èèyàn láti súnmọ́ ládùúgbò ó ní agbára tó ti kan owó yẹn ọlọ́run ló mọ̀. ìyá ẹjọ ṣé n tẹ pè mí padà fún nìyẹn. ṣé kò wá tó torí ni àníwó yẹn pọ̀ jù èyí ń báyàn ládùúgbò gbogbo yẹn ló fún wọn ládùúgbò àmọ́ tó bó ti wọ́wọ́. ọlọ́run aṣáánu ayé yín o ṣẹ́ẹ̀rì tẹ bá ṣàfẹ́ máa tọrọ àdúrà tẹ máa ṣe oògùn kan ẹ máa rú àdúrà tẹ máa tọrọ torí ẹni tó ń lọ ọlá tó lówó ẹ mọbi tó ti rí torí mi mọ tẹ́ ń dá mi dúró ṣé ń tẹ́ dá mi dúró fún náà nìyẹn. ẹ ṣe gan. ẹ má bínú àkúbọ̀ bí arúgbó náà kú lẹ́yìn náà ó wà lára yín rádàràdà òṣì àwọn olóṣì ẹni ò mọ bí ẹgbẹ́ ìlà àtàrẹ àmọ́pàdúdé ni ẹni ò mọ bí ẹgbẹ́ ìlà àtàrẹ kú ni ó ẹni ò mọ bí ẹgbẹ́ ìlà àtàrẹ kú ni ó. this book. No, ṣé bí mo ní mo surprise for me. Okay, let's go, let's go. Uh, ah, my shaman, <laughs> you are welcome, sir. Eh, my dear, mo ní pé tí n bá gbé owó mi kú lójú ẹ o ò ní ṣe ojú. mi ní ṣe ojú mo promise. o promise. Eh. okay okay wá <laughs> ṣe o. okay. Eh. Please man, look at it. Láyé. Yes na. Oh my God. Ṣé ìyá Yes. baby, Japan láì. Oh my God. Madam. Yeah. Yes. For me? Yes. Oh no! Wo dáadáa wo dáadáa o lè wo round o lè wo round wo bá wá ṣe wọ̀n ẹ́. Ah. Yes obìnrin tó bá ń mọ́kàn ọ̀dọ́mọ̀ mọ́kàn òyìnbó máa dáwọ́ máa ṣàdúrà fún ẹ ìyàwó àgbọ́kàn létí ọ̀tọ̀ nìyàwó àgbọ́kàn lẹ́nu kí ló máa jèlé how many times mo máa sọ pé mi ò fẹ́ ariwo mo pé mi ò láì ariwo mo. àwùjọ fìnnì. wo máa má bínú jàre wo sórí surprise mo ara surprise mo ni mo ní fún ẹ òun lè yìí kí náà nìyẹn sórí tó bá jẹ́ pé o mọ bí o ṣe tóbi lọ́wọ́ mi tó ni kí ẹran máa jẹlé dúró ṣé mi ìsọmọ ẹgbẹ́ kò fún ajá ẹ ló jẹ ni tó ń gbó bẹ́ẹ̀. mo mo fún ní domi ó ní òun ò jẹ ohun mímì ó ní golden point lòún fẹ́ jẹ. ó ní golden point lòún fẹ́ jẹ ẹ ẹ wà lè fún àbí mi ìnáwó lọ́wọ́ tí mo lè fi ra. kọ́tẹ̀ fúnlá kéde àṣẹ. wo jọ má bínú jàre ẹ sórí ara surprise mo ní mo nífẹ̀ẹ́ rẹ sórí o mọ bóyá tóbi tó lọ́wọ́ mi ni jọ́sí o kò ti dàbí gold lọ́wọ́ mi ni wo o ò lè understand sórí mo kàn tiẹ̀ mo wá wò pé mi ìfẹ́ kó máa stress ara ẹ̀ jù tó bá ń travel understand now so kí strength ẹ̀ náà bá pọ̀ jù so mo wá mo wá fún ẹ ti dẹ́bẹ̀ lélẹ̀. oh no eh, how are you how are you. wo labembe lorúkọ ah, lorúkọ ẹ and very nice boy no o good o good lórí driving. ẹ eh, eh, wo ẹ wo ẹ ṣe sùúrù labembe àbí kí ni wọn pe orúkọ ẹ. orúkọ wa rí ẹ. that's good um, what is your driving experience please. ma wọn pò máa gbogbo lẹ́nu àsọjáde ṣẹ́ni bẹ́ẹ̀ ṣe wò mí mọ́kọ́ wa mọ́tò wa kó gbẹ̀ níbodè olúdé abẹ́kúta ń wájú báyìí bí ọdún mẹ́wàá ni mo fi wa mọ́tò àkógbẹ̀ ṣùgbọ́n ọjọ́ kan táyà bá bẹ́ lórí eré pò ẹ bá sàkín pé wáyé tí táyà fi bẹ́ lórí eré ẹ bá sàkín gbàdúmọ́ tí wàá lọ mo fẹ́ lọ sí water corporation yẹn mọ́tò àwọn olómi mo tún dáìfù mọ́tò àwọn olómi náà ó tún sàkín mi náà jù extra. no problem no problem. o oh, oh, eh, eh, ti oh, ẹ ti mọṣẹ ẹ mọṣẹ sí you know what it comes for service. i trust you. <laughs> Eh, jọ ẹ labembe try láti rí wa lọ́la má jẹ́ kẹ́nìbọ̀dì wọlé we are you go have to go for wetin no. kò sí problem. <laughs> ẹ̀rọ má jẹ lé. thank you. wọ́n dìsáínà fún náà kí o wọ́n ní kó wá ṣèbí èèyàn ìrọ̀ ẹranko ṣèbí èèyàn kò jọra wọn o kò máa jọra kéko ẹ wá níbí pàṣẹ àríkúrọ̀ pè yín wọ́n bèèrè pé kí ni driving experience ẹ ah. kàn ti bùkù rárá. Ah, eh, kẹ́hìn má jẹ ní. ẹ mọ̀ ń gbọ́ ó lò káńtà yìí omi àbí káńtà ẹ padà wá ọ̀gá pa ni. <laughs> torí wàkúwà lẹ́mẹ̀wà ojú ẹ̀ pàǹtù ṣùṣùpọ̀ yóò mọ̀ gogoro. ṣe lè eléyìí yóò jọ nìyàn eléyìí yóò jọ nìyàn púpọ̀ ju sórí eléyìí ó kọ́ mi ti àdọ́tì ilẹ̀ gbani ó lè kó mbẹ̀ ni. àṣírí ẹ tú omi kan fún wa. ọjà tí ẹ ti délẹ̀ mímí ayé àmọ́ àti ọ̀tọ̀ọ̀tọ̀ ni hmm. ẹ tó ń bí sáré o. sórí wọ́n tiẹ̀ bẹ́ẹ̀ yóò bá mọ́ wàá mọ́ yìí hmm. ṣé social network Instagram and Facebook àti Twitter wọ́n ti fẹ́ dìlì tí ń dànù ẹ ti bà page. jẹ́ ẹ ti bàjẹ́ gbogbo àwọn kọ́sítọ́mà tó kù ní facebook ẹ̀ kí wọ́n lè post mọ́ ah! tó bá lu yín láti inú gbọ́dọ̀ tiwa tó bá ní on my way to God bless me tó bá ti fẹ́ kó ní on my way my village me thank God I'm coming back tí nìyẹn ẹ bá sọ eh. bá gbúgbàdú fún yín ẹ̀yin tí yín eh. láìfù tí yín ò le o fẹ́ni tó bá gbọ́n fẹ́ni tó bá mọ rírì ayé ò le táyà tí fìlà fi tẹ́ wọn gbé newlife.com. Ah, na wait wait wait wait wait wait wait wait wait wait wait wait kọ́kọ́ mi you? lọ. yàmá orí ẹ jàrú. Ah. Ah, máàdì tó ń pè yẹn tó fi wé nìyàn gidi ni o mọ̀ pé máàdì ló ṣe ń jẹ́ àfihàn ni wọ́n ní it's crazy. you crazy. yes. yàrá yàrá. definitely mo ti mo ti gbé fún wọn sir mo ti drop uh, kini o. o sure. bẹ́ẹ̀ni sir. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ọ̀gá ọ̀gá ọ̀gá. ẹ gbà mí ẹ gbà mí ẹ gbà mí ẹ gbà mí o. yóò kọ́ mi tẹ́tí lọ fún oní jálẹ̀ àgbọ̀n. no no no no no mi ò rò pé mo lè wọ mọ́tò kó máa gbé bẹ́ẹ̀. ọ̀kadà. mi ò mọ bí ẹgbẹ́ ńlá àsáré àsàpàjúdé àwọn àwọn fáìlì tí mo ní kò bá mi ṣe lórí sir those files have been prepared but just few things ló kù láti parẹ́. ó dẹ lójú. definitely. ok ẹ ẹ o àwọn kò tó máa ṣe fún mi. bá mi gbé owó ìbá mi gbé sínú mọ́tò mi kó dẹ ní ṣòkò dúró síbẹ̀ tí màá fi mú bọ̀. no problem. mo bọ̀. hello hello. Yeah! Eh? mo fẹ́ fẹ́ pariwo ni. ok ohun mo ṣẹlẹ̀ ohun mo ṣẹlẹ̀ sórí eh, fáìlì tí mo ní kájọ eh, tí mo ní ko treat yẹn jẹ́ kájọ jẹ́ kájọ lọ treat fáìlì yẹn as in nínú ilé. i'm not going again don't worry don't worry don't even worry má bọ̀ dá má ní sọ àní ò ní sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní sọ. ọ̀gá ọ̀gá kò kò kò. ẹ ẹ lẹ ẹ pẹ̀lẹ́ ẹ rí mo wá rí. èmi náà ló wò yìí. ada ṣáà rí gbogbo ọdún yìí tó sáàdì bí kò lè là bẹ́ẹ̀ fún yẹn inú mi dùn sí i ó kélé ó kélé. sọ tó bá fẹ́ sọ. mo yọ bọ̀dà kúrò lórúkọ eléyìí bá a wà ìwọ ìwọ ìwọ ẹgbẹ́ àgbàyà ẹgbẹ́ òfò ẹgbẹ́ àdánù. ó yọ ìwọ ọfẹ mi sọmọ pé mi lọ bá sọ̀rọ̀. mo mọ àwọn ẹbí rẹ wọn rẹ yàn bí o èmi kọ́ mo mú ọ wá ṣiṣẹ́ bí kí ló bá ṣẹlẹ̀ tí máa lè wọ fún ẹ kí ló bá ṣẹlẹ̀ èmi sọ pé èmi àtìyàwó mi jọ ń jà a ní gbọ́n mi sí omi ò tó àjọ fa ọ̀rọ̀ kó bá mi parí rẹ̀ ìwọ wa mú ìyàwó tòlọ́ tèmi olóò lè tura ẹgbẹ́ra yín lọ lè tura ẹ̀ ń já aṣọ tẹ́ẹ̀dì ẹ̀ ń jẹja ẹ̀ ń jẹ káwọ́tẹ́ẹ̀lì wọn náà ń gba bíà òǹdè mọ́ra wọn ẹ̀ wọ́dún rúùmù papọ̀. Ah, ah, orí rẹ̀ ò pé fọ́rọ̀ tó sọ orí rẹ̀ ò pé rárá ah, ọ̀rẹ́ mi báyàwó rẹ̀ ṣeré sẹ́mi báyàwó rẹ̀ jà ni ṣé ẹ̀ṣẹ́ bá bẹ́ẹ̀ mi pé kọ́ ni kí báyàwó rẹ̀ sọ̀rọ̀ kí mo pé ń bọ́lá ti lè sọ̀rọ̀ ṣé tó bá bẹ̀rẹ̀ àsọtẹ̀ tó máa fún un tó bá bẹ̀rẹ̀ ẹ tó bá lọ fẹ́ jọdún di màlúù tó bá wà lọ́rùn mi tẹ́bí kíní kan fún màlúù kí ló pè mí sọ̀rọ̀ rẹ fún láíláí kò tẹ̀ sọ̀rọ̀ má wọlé má lọ ọ̀rọ̀ rẹ ti. breaking news. breaking news olórí burúkú lọ fẹ́ sọ. breaking news olórí burúkú lọ fẹ́ sọ. gbọ́ tó máa gbọ́ tọ́fin lọ́sẹ̀ àti búrọ́ọ̀ṣì àti close up tẹ́gbà tó wẹ̀nì wà tẹ́tí kò gbọ́ sórí bó ṣe wúyàwó mi má gùtù ọ̀la rẹ̀. seven days revival ni o bá a wà ṣùgbọ́n ti tó máa jáde láyé dànù pẹ́pẹ́ magun máa bẹ̀rẹ̀ sí lára rẹ. nísù nísù ẹ nǹkan tí mo fẹ́ sọ gangan ni pé. kíni. ọlọ́run burúkú ni ọ. rúmọ ẹ ni. ọ ìsọkọ gidi kẹsẹ̀ gbọ́ rúmọ mi èmi náà gbé bọ́ọ̀lù ọkùnrin ó sì níyàwó ẹ̀ mọ́gùn kí ló níyàwó rẹ̀ mọ́gùn. kí ló bọ́ọ̀lù tẹlifù. sọfẹ pa ẹ ẹ lọ sọ̀rọ̀ mọ́gùn. ẹ wọ ilẹ̀ jáde. wà á pẹ́ mù. tẹ́lẹ̀ bá sì gbà wọlé wọlé. ẹ ẹ jọ wà á pẹ́ ẹ ẹ ẹ nísùn nísùn nísùn bí yàrá ń bá lè yàn sọ̀rọ̀ èèyàn kò expect haters ṣùgbọ́n ṣé aromatic haters ṣùgbọ́n àbí tó ń wò yẹn àwọn àgbàlagbà làwọn mi ṣe. ẹ lẹ ẹ ẹ dà. Okele. ẹ wẹ́n mi tẹ̀sí fìlà bí ẹbí ọmọ ẹgbẹ́ akọrin bí àti ìbẹ̀jẹ̀ kú ẹ̀kọ́. ẹ ti sọ bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́. ẹ omi ẹ omi ẹ omi ẹ fọkànbalẹ̀ o. ó ṣe wo ìpàdé èrò rẹ o. ẹ wà lọ́wọ́. kí ló kí kí kí adé ah, ẹ mo sọ fún yín o mo sọ wípé kẹ́ tó máa gbà wọn wèrè wọn kẹ́ kọ́kọ́ máa yẹ̀ wọ́n wò ẹ wò ó sì bọ́ ẹ wọ ẹ ti ẹ̀bẹ̀rù ká ilé ọ̀gá gbogbo ọ̀gbà yìí kí ló dé gan àti wèrè lè náà tó wà kíchìn kí nìkan tó ń ṣe bíbá ṣáà yẹ lélẹ̀. ẹ má bínú ṣe rí bẹ́ẹ̀ nǹkan bá mi ṣe kùkù nínú kíchìn tí mo fẹ́ ṣẹ̀wá lágbàdo fún wọn ni mò ń gbọ́ máàkù ọjọ́ méjìlá ọjọ́ méjìlá ọgọ tó ẹ eh, má tẹ̀lé kí ló fa noise. aláfọdé eh? mo ti máa ń sọ fún yín nígbà tí mo dẹ̀ fẹ́ gbà yín mo sọ fún yín o mo ní mi ò pariwo mo ní tẹ́fà ti fẹ́ bẹ̀rẹ̀ sí ní pariwo ẹ kò tẹ̀ ṣe báyìí. Hmm, hmm, hmm, ẹ ẹ sà mo ní kí wọ́n gba sísọ̀sì tẹ́lẹ̀. àwọn wàá gba sísọ̀sì tẹ́lọ̀ ni ọ́ ni ṣé tẹ́lọ̀ ni ọ́ ni yẹ́sà sẹ́ni ẹ gbàdúrà lásìkò tẹ̀wá yìí o torí big brother kọ́ la wa káwa ni big brother gan wọn máa ń pariwo tó ló ń ṣe pati bẹ́ẹ̀ sọ́tìyẹ yín ẹ wò wàhálà wa o olórí burúkú yìí sẹ́wọ̀n pé bó ṣe wà yìí mo mọ wẹ̀rí ẹ̀ èmi mo mú débi o mo mọ ládùúgbò mo mọ àwọn fámìlì mi o mo mọ àwọn fámìlì ah, mi. kí ló dé tó tẹ̀sí bẹ́ẹ̀ fún iná wọ́n ti ẹ̀wọ́ pọ̀ kẹ́ méjèèjì wà lórí dúró ọ̀sán àkọ́kọ́ sí oní ọ̀nà kí olówó mọ́. ẹ mo máa ẹ jẹ́ ká kúkú fọ́n ká fọ́n gbogbo ẹ̀ lójú sẹ́ni wẹ̀rẹ̀ yé mi o òun àti ìyàwó ìwà ìjà ó wá pa mi pé ó wá pè mí pé kébì mo bá ìyàwó ẹ sọ̀rọ̀ mo á ọ̀rẹ́ ni wọn ò dáná jẹ́ kí ni kíyàwó yẹn wá pàdé mi lọ́nà òtẹ́lì o wọ́n ti wà òjò máa ń rọ ọ̀rẹ́ ni wọ́n máa ń bàjẹ́ láfi pàdé ní o ẹ ẹjọ sọ ẹ̀kọ́ ní sọ ẹ̀kọ́ ní ẹ̀kọ́ mọ́kù mọ́kù sọ ẹ̀kọ́ ní ẹ̀kọ́ sọ́tà ọ̀tà sọ́tà ọ̀kọ́là ìrànmọ́ mọ́kù sọ́tà ọ̀kọ́là mọ́kù ọlọ́run tó kú torí ìyàwó ni babaláwo ni wọ́n bá ṣe kà fún mi. obi ẹ obi ṣe aliye ti múri fún mi ah. múri ti fún mi. ẹ lọ lo paracetamol. ẹ ẹ wobi ẹ lọ paracetamol. okele okele okele ṣebí ṣebí ìyàwó ẹ ló lé ní magun. ẹ àtùn ìyàwó ẹ ló lé ní magun. ẹ kí ni titi yẹ. Ah, ah, ọkàn mi sà ṣé ẹ kọ́lé ìyàwó ẹ máa gùn láyé jẹ́ mẹ́jọ kù tiri dẹ̀ sọ́fẹ́ kọ́ ìyàwó ẹ sọfẹ gbàgbọ ẹ. ẹ tí ìyàwó ẹ bá fún kòkó owó ni. àwọn ọmọ orúkọ gùn tó jẹ sá ó lè jọ lómi àwọn olókìtì tó bá lọ jọ ní gàrí àtúmọ̀ àbẹ́ pàkàkì. ẹ wọ èyí ọmọ pariwo ni wọn wo ọrùn mi kún ọsẹ wa yìí ẹ ẹ olórí burúkú ilé yàwó ẹ ma gùn so bá pa ọjọ́ mẹ́ta ló kù fún yàwó tí yàwó ẹ ma fi kú ẹ sọrí ọjọ́ mẹ́ta ẹ ta ẹ fọ sí ìjọ tó kẹlẹ mi kàn wọ́n yàwó ẹ ma gùn ọjọ́ mẹ́ta ni ó lè ma gùn ọjọ́ mẹ́ta sa. All right. Yes, for me me me me nǹkan fún yín nǹkan mẹ́rin nǹkan fún yín yẹ́ nǹkan fún yín. tó bá kọ̀ tó bá kọ̀ tó Let me go. Let me go. Let me go. Let me go. Let me go. Let me go. Let me go. lẹ́kọ̀ọ́ àwàkọ́ lógi. òwìnwìn ìjọ orí ẹ̀kú òwìnwìn ìjọ orí ẹja òwìnwìn ìjọ mi lólóògbé tí fáfá jẹ́ tí sọmọ olúbìnrin adífá fún okùn tí sọmọ olúradà dífá fún ìjẹ́bódókìdìbò tí sọmọ olúkọ́bá adíá fún ẹni ni ọmọ olúgbó níjọ́ tí wọ́n wọ́kọ̀ mọ̀ ọ̀rọ̀ kiri ọ̀nà tásán ọgọ́dù àwọn ní àgbọ̀nmi règùn dífá bá gbọ̀nmi règùn ọmọ ọlọ́jà ó di ìgbódó níjọ́ tí wọ́n fẹ̀yìntì tí wọ́n fomi ojúṣe ìdáhùn ajé tí wọ́n fẹ̀yìntì tí wọ́n fomi ojúṣe ìdáhùn ire gbogbo ó láàrin. mo nowadays our country ó rí bákan bákan <laughs> so mo wá wò pé ok mo tún ṣẹlẹ̀ ni pé ó wù mí láti fún church ní five million bẹ́ẹ̀ ni àti kí fún church ní five million kí church kan tẹ̀ fi ṣe kan fi ṣiṣẹ́ kan fi ṣiṣẹ́ olúwa ẹgẹ́ tẹ̀ dàdádì then kí wá fún ẹ̀yin náà ní five million kò má dàbẹ́ ni pé eh, bóyá dádì mú owó ìjọ náà àbí ẹ̀hẹ́n so ẹ̀hẹ́n gbẹ́gẹ́ yín náà máa lò ó ẹ eh, bẹ́ẹ̀ ni eh, eh, ẹ wò bí a lè lówó báyìí ká lówó tó báyìí ká má lè ṣiṣẹ́ fọlọ́run kódà kódà tá a bá ṣiṣẹ́ fọlọ́run kódà kódà bẹ́ẹ̀ ni ọlọ́run bá béèrè lọ́wọ́ yìí pé kí ló dé tó fi ṣiṣẹ́ fún mi ah, so reason nìyẹn sà tí mo fi gbé e jáde pé ẹkọ tí ẹ ẹ ah, fún mi transfer yìí. dáàdì tẹ́mi ẹni sọ̀rọ̀ àṣàrí àdúrà wa gbà. ibi tí àdúrà yín ti gbé gbàdé yẹn kò ní takú síbẹ̀. gbogbo ń tẹ̀ ń ṣe tó ń jẹ́ káwọn owó yẹn wá náà kò ní stop. ẹ ṣe rí um, ẹjọ́ torí ọlọ́run hmm, bíbélì sọ pé olúkúlùkù ohun gbogbo ní ìgbà tí àkókò wà fún. Hmm, ṣe rí owó orú yín kọ́ láàfin ṣiṣẹ́ ọlọ́run. ṣe rí ibi tí ṣe ọlọ́run dé ẹbí kò dúró à ń tẹ̀síwájú and when there is time tí church wa tó máa tóbi jù yẹn tó máa dáa jù yẹn lọ ọlọ́run á gbólùrànlọ́wọ́ gidi dìde not like you ṣe get bẹ́ẹ̀ yẹn so um, òkùnkùn àti mọ́lẹ̀ wọn ò lè jọ ṣe pọ̀ ẹ mọ̀ pé kò kò kò kò papọ̀ ẹ kò papọ̀ ó ti yẹn torí pé ibèrè sọ pé gbogbo tó ń dán òun kọ́ ni wúrà ṣé n tẹ́fẹ́ rí mi fún náà nìyẹn sà. ẹ eh, eh, eh, bàbá tẹ́ mi bàbá tẹ́ mi ṣé n tẹ́fẹ́ rí mi fún nìyẹn. God bless you. ẹ bá mi kí ìyá tẹ́mi àti àwọn tẹ́mi. dadi ṣe fi máa ma lọ <laughs> ni àti kí n transfer owó yẹn sí àkáǹtì don't worry don't worry god bless you ẹ kílẹ̀ o. but kí ló ń ṣe wọ́n tó wọ́n ní àwọn anyway orí yín ló kún afẹ́báyín fa ni pé kí n tiẹ̀ ṣiṣẹ́ fọlọ́run àzìn ọlọ́run kan fúnra rẹ̀ mọ̀ pé yes èmi ti náwó lọ́wọ́ mo mo dẹ̀ fẹ́ ṣiṣẹ́ fún un anyway àwọn ló mọ̀ àwọn ló mọ̀ ọkọ̀ tẹ̀ ń bínú lọ ló mọ̀ jàre. ẹgbẹ́ ẹ̀kan ní kẹ́rù ọ̀bẹ ọ̀gá ẹ̀ ẹ̀ gbórin tiwa sáfẹ̀jà àti wíṣkì tó ní máìlọ́ọ̀ o nígbà tẹ bá wá kẹrù lọ nísìn táwọn ọ̀gá bá dé wọ́n ní kílódé tí mo sì ké ti tẹ̀ fẹ́. ókèlè ṣé o wà ókè jọ tó lọ eré kílè máa tẹjọ ṣe débẹ̀ kí ni titi ẹ ṣé wà lónílé ni ṣé bí mo nílé mo ní mo fẹ́ fi lélẹ̀ kílódé tó ní mi lára ṣọ́rọ̀ ẹ̀ o mo yẹ sọ fún ẹ yẹn. Ah. ó ti dà. tó ṣí géètì. bébì ọwọ́ tó ni èmi ni mo sọ pé nísà yẹn máa rẹ jì. ẹjọ́ mi náà kọ sórí gbà tí mo dé ibi tí wọ́n ti ń ṣe all those things mo kọ́ tẹ̀ bẹ̀rẹ̀ sọ nígbà tí mo wọlé báyìí ó fi òun ìmájì inú instruments mi kàkálẹ̀. wo wo wo wo sórí gbogbo àtúntò ní tò ń ṣe kò kàn o kò kàn rárá torí òun ṣe bẹ nípò mọ nǹkan tó ṣẹlẹ̀ ṣé wàá rí jẹ́ kí n wá sọ fún ẹ ṣé ó lè máa tiẹ̀ báyìí àtijọ́ tí ẹsẹ̀ bọ́ ṣòkòtò kan náà wo máa bẹ́ẹ̀ fa nǹkan tó wọ̀ ẹ́ tí ò ní tó máa bẹ́ẹ̀ fa gbogbo nǹkan tó ṣe pápátá àṣírí ẹ̀ ti tún ti mi lọ́wọ́ o bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. ṣorí ṣorí ṣorí gbogbo ikú kan sọ tó kókó sọ̀rọ̀ gbogbo ẹ̀ kalẹ̀ you are shouting to me baby you are shouting ṣorí orí ti ń fọ́ mi ṣorí wàá wá ọ̀ra farabalẹ̀ wàá wá calm down wàá wá ṣe ìwà sọ ọ́ o ọ̀rọ̀ ẹ ti yé mi ó pretend àbí ó ṣe bẹ́ẹ̀ ni pé gbogbo àlàyé tí mo ṣe yẹn kò yí ẹ èmi á ṣàlàyé fún ẹ ṣé orí òkú tó sin ẹsẹ̀ báyìí gbọ̀rọ̀gbọ̀rọ̀ báyìí ló yọ síta mo dẹ̀ fẹ́ jẹ́ kó mọ̀ wípé ìkan tó wà láàrin ìwà àti ayọ̀ ayọ̀ ti wá síbí báyìí ó dẹ̀ ti sọ fún mi mi ìdẹ̀ lè jẹ́ kó wá sọ mi di olórí burúkú so i am leaving your house and i am going for good wo tẹ́mi jẹ́ ká lọ. wọ́n gbá yóò ṣí yóò jákujàku idiot mẹ́lọ mẹ́lọ ọ̀kẹ́lẹ́ ló lẹ́tí gọ́ lọ́lẹ́ tako ọ̀kẹ́lẹ́ ló lẹ́tà ọ̀kẹ́lẹ́ ló lẹ́tà tako òun tó rí àti ṣe ṣe ẹnu ló ti sàkóso ìwọ mẹ́nu sọ́wọ́n ṣe ẹ̀sì sẹ́mọ́ sọ́wọ́n wọn because ẹni eh, ò mọ reason tó máa kàn déédé kẹ́rù ẹ̀ kò ń lé ọ̀pọ̀ ẹ̀ tó máa sọ pé ilé bàbá ẹ̀ ló kọ ẹ̀ wá tí ò bá ń ṣe pé ó wọnú ilé mi wá lóru àná ni tó á jẹ́ ojúmọmọ ni màá dẹ́ padà sọ́dọ̀ ọ̀pọ̀ ẹ̀ kí ni ò bá dé kí ni ò bá ṣẹlẹ̀ láàrin ìwà àtọ́kọ̀ ẹ̀ tó máa fi kó ẹrù ìgbà tí ò tẹ̀ sí nǹkan kan tí ò sí nǹkan kan rárá ó ń bá faradà nísìnyí táṣírí ẹ̀ ti wá bò lọ́sẹ̀ àmọ́ ìpò máa kẹ́rù ẹ̀ ó máa máa kó bọ̀ lọ́dọ̀ dájẹ́ wo mi ò fààyè gba ilé mọ́ṣú mo tọ́ ni mo sọ fún yẹn mi ò fi àyè gba ilé mọ́ṣú nǹkan tó bá ṣẹlẹ̀ ni kò jẹ́ kí n mọ̀ a wọ́n sọ pé ṣẹ́ràn ṣẹ́ràn ó dẹ́ni tó ń jẹ́wọ́ fún èmi ni bàbá àmì ọ̀fadà nǹkan tó bá dé ni kò ṣàlàyé fún mi màá pè máa mọ bí ṣe má bá sọ̀rọ̀ irọ́ kò sáyè fún ilé mọ́ṣú lè tèmi ah no no no no no i don't do it. bàbá àṣàbí bàbá àṣàbí ọ̀rọ̀ tó wà lẹ́yìn ò lè yé yín o ẹ wo ṣe rí ẹ má jẹ́ n parọ́ fún yín gẹ́gẹ́ bí ẹ ṣe ti sọ̀rọ̀ ń sìn pé ńgbà tí ò ti lówó lọ́wọ́ mo forí tì fún ṣe rí ọ̀rọ̀ owó tẹ̀ sọ yẹn gangan òun ló dá wàhálà lẹ̀ mo ọ̀rọ̀ tí mo dẹ̀ sọ yẹn kò lè yé mo yẹn sọ yẹn kò lè yé yín. ó máa yé mi tó bá mm. bẹ sí wẹ́wẹ́ ó máa yé mi ìwọ ni kò fi ọ̀bẹ kò fi là sí fún mi ó máa yé mi ah, ah, ìwọ ni kò ah. ṣàlàyé ara nǹkan tó ṣẹlẹ̀ nù lọ́wọ́. bàbá ṣàbí. jẹ́ kó yé mi mi ò mọ ohun ẹgbẹ́ sọ fún yín tí bá ṣàlàyé fún yín ó dá mi lójú pé ẹ̀yin fúnra yín máa fọwọ́ sí pé mo ṣe kó wálé yẹn ẹ máa fún mi ní ara kan pé kí n máa lọ mi. kò sí yàrá ẹ yìí. kò sáyè ilé mo ṣúnú ilé tèmi o oh yes gbogbo ìgbà tí mo fẹ́ yẹ ó ń bá mi forí tì ní ìgbà ìjọ rírí jẹ ìjọ àríjẹ à ń kópa ni ó ti yẹ tó bá rò bí kò nílé kan tó máa dé síbì no no no no no i will not allow that. èmi ti gbọ́ nǹkan tẹ sọ tó bá jẹ́ nǹkan tẹ fẹ́ nìyẹn òun ni màá ṣe àmọ́ tó dá lójú ni pé tí n bá túṣu désàlẹ̀ kòkò ẹ máa mọ tí mò ń sọ. dádì dádì ṣé mo kó mo sọ fún yín jọ́ kìíní mo ní tí n bá ní kí n túṣu désàlẹ̀ kòkò ẹnu á yẹ̀ fúnra yín mo dẹ̀ wá rí lẹ́jọ́ ìta pé bẹ́ẹ̀ ṣe ń ṣe sí mi nínú ilé ẹ ti ń rí mi ní ìrí ọmọ burúkú ẹ dẹ̀ ti rí mi ní ìrí ọmọ tó dà yẹn pé mi náà ti ní nǹkan tí mo fẹ́ ṣe sí nínú ara mi tẹ́lẹ̀ ṣé tí n bá sọ fún yín wípé ọkọ mi òun ló lo ìyá mi tó fi ṣoògùn owó báwo ló ṣe máa rí. bẹ́ẹ̀ ni mo sọ fún yín ọkọ mi ló fi yá mi ṣoògùn owó. àròlé. bẹ́ẹ̀ ni sà. àròlé fi ìyàwó mi ṣoògùn owó. bẹ́ẹ̀ ni dáàdi. are you sure? ah ah very sure sir ok báwo ni wọ́n ṣe mọ̀. ẹ ṣe ṣèbíjọ́ kan mo wà létí ọ̀rẹ́ wa bá mi. tó bá ra ilé fún un instead of that mọ́tò tó sọ pé ó rà fún un tó bá jẹ́ ilé ló rà fún un owó jù bẹ́ẹ̀ lọ. padà yọ in fact ẹ ẹ ẹ lòlì ṣàmùmọ́ pé ìfẹ́ tẹ́ ní sinmi ló jẹ́ kẹ́ sọ bẹ́ẹ̀ tẹ́yìn náà bá wò at least ọkùnrin tó wò mí sùsùn tó gbé kọ́kọ́rọ́ mọ́tò lé mi lọ́wọ́ ah, ah, i'm very sure pé tó bá tó stage kan ó máa kọ́lé tó ju eléyìí lọ fún mi. kò yí ẹni o <laughs> omi pọ̀lámù gan <laughs> omi Ah, at the same time kò yẹ kẹ́ni tó wà ń di òru kó máa lóorun jẹ má jẹ́ kí ó jẹ́ pé àwọn ará àtà tí wọ́n bẹ forí jìyà tó jìyà jìṣẹ́ ní ọ̀nà máa máa jẹ ìwọ ló jìyà yẹn gangan gbogbo ìpìlẹ̀ ọ̀la ọkọ ẹ̀ kò ṣe ẹyin ẹ̀ náà. náà torí pé náà di obìnrin dáadáa ìgbà tí ò sanwó lọ́wọ́ ẹ̀ mú dúró tì tó bá dẹ̀ lówó náà ó di dandan kó fi mọ̀ mi. ṣé kò mọ̀ pé ní tábà torí ẹ̀ pàdé ẹ̀ ìwé ló láti máa jẹ. ẹni tábà torí ẹ̀ pàdé ẹ̀. ìwé ló jẹ. òwe ah, yìnyẹn ò yé mi ọmọ mi ò ṣe yorùbá ṣàlàyé. òwe tó tiẹ̀ sọ́wọ́ kí ni ẹ pọ̀ gan ìwé ọmọ mi ọlọ́wà jẹ́ kí àwọn lórí wa ó dàgbà táwọn sọ pé ènìyàn tó tọ́ sí pé màálù ló yẹ kí wọ́n gbé kán gbé lọ́wọ́ kán fún ní odidi màálù kí wọ́n kan wá lọ ra ẹyẹ kékeré kan kó wá gbé lọ́wọ́ ẹ wo mr ayan síbẹ̀síbẹ̀ náà ẹ wo àwọn ọ̀rọ̀ tẹ̀ ń sọ yẹn ẹ ti sọ yorùbá ńlá ńlá ẹ sọ kékeré ti máa gbọ́. òbí iṣẹ́ lásán ló pé nǹkan tó ṣẹlẹ̀ sí mọ́mí ẹ̀ ṣẹlẹ̀. ẹ lásán mo rò pé nǹkan tó ṣẹlẹ̀ sí mọ́ èmi o ti o ti o ti ń try láti máa hùwà tí ò dáa èmi wa níta gbangba ìwọ ìwọ ìwọ òsì ìwọ òsì lè tètè wá sílẹ̀kùn. ẹ̀bọ̀ kí ni gbogbo eléyìí sìn kí ni gbogbo eléyìí etí wo ló ń gbọ́ pé odidi ọkùnrin tó níyàwó tó lọ́mọ nínú ilé ó jáde lọ ó mọ tí yó ó tún wá mú náà lọ́rùn tán ó gbé yòókù wálé ṣé lè tó ṣe ṣogbójú ṣá. ó ti gbàgbé orin àgbà kan tó sọ wípé màá já yóò rí mi o èmi o èmi ò wẹ̀yìn ọ̀la o <laughs> ẹ wò. èmi kò lọ́wọ́ lórí ẹ tí ń já yorí báyìí. mo bí bébì jẹ́ ìsọ̀rọ̀ kan fún ọ o rí ọ̀mùtí tó ń wò yẹn kò kì í ṣàgbà o bẹ́ẹ̀ ni nàìjíríà owó owó ẹ̀ lò náà. <laughs> So oh, now you, you are telling me I'm smiling, right? Èmi nìyẹn o. No problem. No problem. Wo jẹ́ ń sọ nǹkan kan fún ẹ. Kí ló burú ń bẹ̀? Kí n kọ́ ilé tó tóbi tó tóbi tó wá. Kì í tún ra tó tóbi kì í ra fún wọn náà. Kí ló burú ń bẹ̀? Náà tẹ́lẹ̀ kí ló burú ń bẹ̀? Kò sí. Was sí right now there was some nǹkan kan fún ẹ àṣìṣe orí bí ṣe ń wò mí mo mo mo fẹ́ upgrade ara mi. ọkọ mi wà ló lọ́wọ́ <laughs> wà ló lọ́wọ́. that's my baby i know i know you you you, you will reason with me <laughs> wo jẹ́ wá sọ òótọ́ ọ̀rọ̀ fún ẹ ilé ìwà dàbà ẹ̀. jẹ́ ń sọ fún ẹ ṣé o ní bó ṣe wá ń wò mí wo mo fẹ́ nọ̀sẹ̀ síta àti mo fẹ́ dọ́gbọ́n sí i wo ọgbọ́n tí mo lè fẹ́ dá sí i anything at all àti. <coughs> as in anything they ask for they màá ṣe my family my eh, yes as in anything anybody tó bá ti béèrè fún mi máa drop that yes just for me to get this money. <laughs> Hmm? yeah <laughs> baby ìwọ náà bẹ mú <laughs> okay you can take a drink all right okay. Um, lé lọ ká lọ sùn ráì àwọn ọmọ mi ń kọ. kò sí wàhálà. yóò kún yóò rántí ìwọ ìwọ ti gbàgbé ọ̀rọ̀ Yorùbá tí wọ́n ní nǹkan tó bá wà nù ọlọ́tí òun lọtí òun lọtí máa ń pa á mọ́ ṣórí ọ̀rọ̀ tí mò ń sọ ẹ̀ mú mi nẹ̀ yes yes mo mí ilẹ̀ gidi gan. gbọ́ gbọ́ gbọ́ máa gbọ́ mi. bóyá mi. wait o wait wait wait má jà o ìdàkọ́ o ìjà kọ́ o. mr yọ. nǹkan tó bàjẹ́ ti bàjẹ́ n tí nǹkan máa sọ fún ẹ lélẹ̀ gbogbo nǹkan tó bá ní láti máa gbà ní kí wọ́n máa gbà lọ́wọ́ ẹ̀ má sọ pé o gbọ́ ẹni tì má dẹ̀ sọ pé mo bẹ̀ sọ̀rọ̀ kankan o máa béèrè nǹkan ńlá ńlá lọ́wọ́ ẹ̀. ìkà mi yọ èdè sọ fún mi láti jọ ẹ. torí ẹnu mi ti wá sọ báyìí. Ah! má pariwo má kó báyìí nù please jẹ́ kí n máa lọ. ẹ ṣe mo dúpẹ́ kò tọpẹ́. ẹ ẹ mo ti ẹ mú ẹ mú. má ò rí má rí jọ um, má má jà ó ah, má jà ó ẹ má wọ rẹ má gbé gbọ́. ò nídìí ẹni ìjà kọ̀ọ̀kan kò kàn o. ìyá mi ni ọkọ Daddy, daddy, daddy, daddy, ah, ẹ sọ pẹ náà daddy, daddy. dadi ẹ wò mo ṣeré ní àríkọ́ tí mo tún ṣẹlẹ̀ mo ṣeré ní dadi ẹjọ́ tó lọ lọ́mọ sọ fún mi ní mi sọ̀rọ̀ ẹ̀yin lẹ́ni kí n sọ̀rọ̀ ẹ̀yin lẹ́ni kí n sọ̀rọ̀ lẹ́ni má ṣe bẹ́ẹ̀ o lẹ́ni má ṣe bẹ́ẹ̀ o ẹ ara ilé dadi dadi dadi dadi dadi ẹ wo ojú mi dadi ẹjọ́ tó lọ lọ́ọ̀ ẹ̀ mọ̀ pé kò sí ìyàmú dadi má ṣe báyìí fún mi dadi dadi èmi bàbá aládùúgbò ẹgbẹ́ mi ìta mo fẹ́ pè dadi dadi dadi ah fèmí bá mi dadi dadi dadi dadi oh dadi please don't do this. èmi àpọ̀jù sí. so nǹkan tẹ́ ẹ̀ sọ fún mi i'm quite surprised ṣáwọn kọ̀ọ̀kan báyìí ṣì ń ṣẹlẹ̀ nínú ìlú ìṣá. ṣẹ́rin tí a sọ̀rọ̀ ọkọ mi ni bàbá àwọn ọmọ mi tí mo bímọ méjì fún ẹ wò ẹ má jẹ́ ìtọ́ yìí ọkọ mi fi ìyá mi ṣe oògùn owó tí mo mọ̀ ni o kì í ṣe pé bóyá wọ́n pé wọ́n ní ó fi ìyá mi ṣe oògùn owó ẹ wo mi fẹ́ kí ìyá yìí jẹ mí gbé o torí ẹ̀ mo ṣe wá bá yín tó bá jẹ́ pé mo fẹ́ take law into my hands kò ní lẹ́nìtì láti po sniper sínú tíì fún mu. madam ṣé ẹ fún wa ní first information ẹ má dá wàhálà mú un pé pé torí bóyá ẹ̀yin àtọkọ yín jà ọ ẹ ní issues kan ẹ wá fún wa ní cook story. no no no no. o ṣe pé cook story. no ẹ lè ṣọ́ọ̀pù bímọ fún ẹ bímọ fún àbí boyfriend yín. ọmọ méjì ni mo bí fún. ẹ̀rù bẹ́ẹ̀ obìnrin ṣe máa ṣe nìyẹn màmá. sir ọkọ mi lẹni tá a sọ̀rọ̀ sí omi ilé parọ́ mọ́. mo ti gbẹ́nu iṣẹ́ DPO yìí gan-an wọ́n parọ́ fún mi o. tẹ bá fún wa ní first information is against the law too. ah no no no no. I, I won't. You know what I'm saying. I know, I know what you're talking about. I will see what I will do. But I will call or give you two of my officers or some capable ones that are more reliable, they'll follow it well. But if I'm being specific, okay. I can change them anytime, times. I don't need to be specific. Okay, sir. Uh, you can go. Okay, sir. I will get back to you as soon as possible. Bàbá Sanu, owó lọ́jà sí wa. Ó lè dẹ lójú pé kó o ṣe kankan fún rárá. Adájọ́ yẹ kí lè trust me. Mi ì ṣe kókó fún mi. Ọmọ ọ̀rọ̀ ọkọláya ó ṣòro ó dá sí. Ẹjọ́ wàá nú lé ni. Tó o bá ṣe nǹkan tó dùn fún, gbogbo orí eléyìí ò lè ṣẹlẹ̀ o. Dádì, ó kò pẹ́ wù mí kódà mo tún try láti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọjọ́ tí mo lè sọ ètò kọ́ ẹrù èmi tẹ̀rù pé ọ̀rọ̀ visa ò ṣe visa ẹ̀ ló ń dùn ló ń bínú mi mọ̀ pé ó ti kọ́tù ara ti nàìjíríà lé mo ti try gbogbo possible best mi mm. mi ò mi ò dáàdi ẹ̀ ó ti sú mi. kò mo ti ránṣẹ́ pé òun náà fẹ́ẹ́ dé bá wa. dáàdi tẹ́mi ẹ̀dẹ̀ ṣọ́ ìpẹ́ fún ọ ọmọ ọkọ ni wọ́n jókòó báyìí. dáàdi mi ò jókòó. jókòó ẹni àti mi ẹ má sọ̀rọ̀ o ẹ má sọ̀rọ̀ olórí ẹbí ẹ máa wòran ti yín o olórí burúkú tí mo sọ nìyẹn. ṣé o tọrọ yìí yanjú fún rẹ ni mo torí ẹ pé ẹ ọlọ́pàá ẹ ṣe sùúrù jẹ́ kó jókòó ẹ ṣe ìfún àgbàlagbà wọ mi. ẹ̀yin kọ́ lè ràn wá níṣẹ́ and instructions tán fún wa láti ọ́fíìsì wo ni à ń tẹ̀lé woman yìí ló wá lé allegation lórí ọkọ wọn so adẹ láti arrest wọn ká mú wọn. fara balẹ̀ mi ò náà ṣiṣẹ́ ẹ ṣùgbọ́n níta bá rán ọmọ níṣẹ́ ẹrú á fi tọmọ jẹ ẹ ṣé bí yóò bá lajọ sọ lẹ́nu yìí àṣàbí jókòó. ẹ mo ní kó o jókòó. mo ń gbọ́ tiẹ̀ ẹ bá mi bá sọ̀rọ̀. abolo abolo abolo abolo abolo abolo aṣáájú lójú mi náà ah. ó mọ̀ gan lójú mi náà ah. ohun tó bá ṣe ló máa sọ náà. dadi ẹ lè ọdẹ sàn ṣé mo gbé lórí burúkú má ṣàǹfààní aláyé bíbàjẹ́ aláyé jíjóná òfò yìí ẹni àdánù nàìjíríà nàìjíríkò yìí dadi ṣé ẹ bìlí pé olórí burúkú ọkùnrin ló fi yá mi ṣògbọ́n owó ah. ó yá kọ́kọ́ òṣèré sọ fún bó ṣe dáàdi ó fi yá ṣògo owó ó jèrè ọbọ jẹ ìlẹ́yìn ara ó jèrè olórí burúkú rẹ. o ṣe ojú yẹn tán. o dẹ̀ tún parọ́ o fẹ́ kí fẹ́ẹ́ lọ sùn dẹ̀ tún parọ́. madam kí ló kí ni problem yìí náà. ẹ lè understand o ìyá mi ni mo sọ rẹ o. calm down what is it imú mà níkà o. dájú ẹjọ ẹ bá mi bèrè lọ́wọ́ ẹ báwo ni mo ṣe lè pé mo fi yàtọ̀ ṣògùn owó àti ta ló sọ fún mi ta ló sọ fún mi pé mo fi yẹ ṣògùn owó. ẹ ṣe sórí ìbéèrè orí burúkú tó nìkan bí mí yẹn ló fi kó pẹ́pẹ́ sọ́wọ́ rẹ̀ ṣé ìwọ ò sọ fún mi wípé o fẹ́ ṣe oògùn owó. ń gbọ́ o sọ bẹ́ẹ̀ lóòótọ́. Ah! olórí ẹbí ṣẹ́yìn náà ni pé o ti wà láti ilé ọ̀la ọkọ ẹ̀ kó sẹ́yìn ẹ̀ náà. náà torí pèmí náà di obìnrin dáadáa ìgbà tí ò lọ́wọ́ ẹ̀ mú dúró tì tó bá dẹ̀ lówó náà ó di dandan kó fi mọ̀ mi. ṣé kò mọ̀ pé mi tábà torí ẹ̀ pàdé ẹ̀ ìwé lórí láti máa jẹ òbí ṣẹ́ lásán lọ́dọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ sí mọ́mí ẹ̀ ẹ ṣó tán ṣó tán ṣé mo wá parọ́ sí. dáríwó mà burú o ó hmm. ṣe lé ìtàn. ẹjọ tó lọ mo fi ah, ah. Ọlọ́run bá bẹ̀rẹ̀ even police officer ẹjọ tó lọ ẹṣẹ àti má bínú sí mi ẹ wo mo mọ̀ pé gbogbo ìjókòó ní stage tá a dé yìí anybody inú yẹn lè gbà mí gbọ́ but ẹjọ mo lè pe ẹ lè fún mi lórí ọ̀fẹ́ kí n pe ẹnìkan. àgbàdo ah, fẹ́ disappear ló fẹ́ pa àwọn babaláwo ẹni ẹ má jẹ́ ó pé o. lọ́dọ̀ àgùnṣe babaláwo ẹni ẹ máa wá bá wọn bí dájì ó máa wá bá wọn bí mí ní kóńbí tẹ́ni ẹ máa fi wá. ẹ eh. ó yà ayọ̀ǹda. ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun lórí ẹbí lórí ẹbí. kò lè lọ ní àyè kò lè bó ló fẹ́ lọ. ẹ ló bàbá mòye ẹ ló ẹ jọ ẹ kọ lẹ ẹ ra ẹ ra sa ẹ jọ ibikíbi tẹ bá wà báyìí nǹkan kí nǹkan tó ń kẹ lè máa ṣe ẹ jọ ẹ filẹ̀ ẹ filẹ̀ ẹ jọ ẹ bá mi ní ilé ilé olórí ẹbí ẹ àzìnẹ olórí ẹbí ìyàwó mi olórí ẹbí ìyàwó mi ẹ nílé olórí ẹbí wọn ogun ogun ibẹ̀ mu wà báyìí ẹ ẹ jọ ẹ jọ. ṣé mi sọ wí pé babaláwo ló fẹ́ pè ṣe é pé bàbá ló pè bàbá mòye ló pè ẹ pé bàbá mòye ló tún pè báyìí. má sọ̀gùn owó àròlé má sọ̀gùn owó bàbá ntí àwọn onúmọ̀lẹ̀ bá sì béèrè ó mú wa. máa mú lé. àròlé hmm. ntí àwọn onúmọ̀lẹ̀ ń sọ fún mi bá a ṣe ń sọ̀rọ̀ yìí ó ní pé ká mú ọ lọ dé ògùn á wà bẹ orí rẹ fẹ́ẹ́ báyìí orí ó lọ lọ́tọ̀ àrò ó lọ lọ́tọ̀ báyìí ògùn owó dénú tó bá ṣe pé ká pawódà ká táwo ṣe fún wọn ni tí wọn ò ní parọ́ fún ọ torí ìtòkùnbọ̀ tó dúró yìí èèyàn mi ni ẹ̀jẹ̀ mi ni bẹ́ẹ̀ ni n ò sì ní fi nǹkan pé méjì fún ọ nǹkan ṣoṣo tí wọ́n ṣe fún ọ̀dọ́ bàbá mi mo ti jogún rẹ̀ tó sì ṣe pé ó jẹ́ bí iná ó dàbí òrùn gbogbo ayé ni ó sì mọ̀ lólówó tí èyí so lówó díẹ̀ o ti gbọ́ ṣùgbọ́n o ti di ẹni láyé sí. Ah, ìjọ ìjọ kẹrẹ ìjọ ìrìjẹ ọ̀kẹ́rẹ́ ibi ìjọ ọ̀kẹ́rẹ́ pebi sùn ló pọ̀ èyí ti ka ayé èyí ti wó. kúlẹ̀ ṣé ṣé kí ẹ kí dáàdì sọ bébè gbọ́n ti fẹ́ máa lọ. ṣé bá ènìyàn ṣe máa ń kú. kúlẹ̀ bá sùn kú mọ́ bá sùn kú mọ́ ẹni ọkùnrin náà tún sí wa ẹ wo ẹni tó gbẹ́lẹ̀ ló ń pa òkú mọ́ ẹni tó bá ń sunkún ariwo lásán ló ń pa ẹ ká mẹ́ka yìí náà ẹ máa sin bàbá ẹ jókòó síbà yẹn sunkún látẹ̀kan kò sẹ́kù sẹ́ni tó ọkú bàbá òdù gbogbo yìí náà sunkún látẹ̀kan àníkẹ́ má sunkún mọ́ ẹ gbọ́. ẹ já kẹ ẹkú wọn ti ń gbẹ ẹ lọ́wọ́ ẹ jẹ ká pòkù mọ́ná káwọn mọ nǹkan tó kù dàfẹ́ ṣe ṣe jùlọ. ẹ pẹ̀lẹ́ o ẹ rọra ẹ kú kalẹ̀ ẹ jọ ẹ má bínú o. bàbá Fálékè mo bèrè. bàbá Fálékè. <laughs> ẹ má bínú á ti tó ọjọ́ òtẹ́yìn ti dé ìgbà ìgbẹ́yìn. ẹ á mo rí bàbá mo rí bàbá mo sì wá bí ní jẹjẹ èmi pẹ̀lú bàbá sọ̀rọ̀ jẹjẹ nǹkan tí bàbá dẹ̀ ní kí n lọ gbé wá òun ni mo ti prepare yìí wọ́n dẹ̀ ní ní ní pé kí n gbìyànjú kí n make sure pé mo dé bí kí n dẹ̀ drop ẹ̀ fáwọn. ẹ wo ẹ wo bàbá Fálẹ́kẹ̀ ti kú. yẹ́ẹ̀ mo gbé wọ́n ṣe kiri. wọ́n ti kú lóru àná mojú ah, àárọ̀ ah, yìí. ẹwọ ah, ẹwọ ẹjọ ẹjọ ẹjọ mo fọlọ́ máa bẹ̀yìn mo fọlọ́ máa bẹ̀yìn ẹ má ṣe é kéré ẹjọ ẹsọ tọrọ fún mi. ẹ wò tẹ bá fẹ́ yára ìdájú ẹyin sẹ́ńkù lè mẹ̀yẹ ẹ rí àwọn tó ń gbẹ́ sáré bàbá lọ́wọ́. oyinbo ọjọ́ òní kojú bàbá máa kú fún wa bá bá jẹ́ wáyé ayé mi o ayé mi o àbùdá báyìí oyinbo ọjọ́ òní kojú bàbá máa kú báyìí ní òkè ṣe yàn bẹ́ẹ̀ àṣẹ ojú àṣẹ yìí fún yín. bá mi sọ fún bàbá nǹkan kí nǹkan tó ń kí bàbá máa ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí jẹ́ kó ṣe kíá kíá kíá kíá sọ fún mi kóńtò kó tètè ṣe kíá kó yọjú sí mi kóńtò kó yọjú sí mi. ẹ kí lorúkọ tí màá sọ fún wọn. bá mi sọ fún pé àròlé ló bèrè wọn. àròlé àbí. ẹ ẹ ẹ ẹ wá wá wá wá wá wá wá wá wá pàṣẹ fún pàròlé pàṣẹ fún pàròlé sọ fún pàròlé jòló wà bí ẹ̀mí tó gbọ́ ni ni wọ́n bí ó ní mò ń wí tí máa tó bá rò lẹ́sìn bàbá ìdìbò jáde rárá rárá wọ́n ní rò tí mo sọ fún àwọn onídòtí náà lò tí mo fi lọ àwọn ọ̀dẹ̀fẹ̀ rí mi. Ah, bàbá ẹ̀rọ dàgùn ta ni ọmọ ìlú ń béèrè yín. bàbá èmi ni èmi mò ń béèrè yín. àròlé ìwọ ń béèrè mi. bẹ́ẹ̀ ni bàbá kíni sọ́gbẹ́ ṣubú ni. Ah, ẹ wọ bàbá bàbá wà fún ẹ wò bàbá àròlé. ẹ bàbá ẹyin bàbá wa lè sọ wípé tajaba tajaba forí kó mi tán àmọ́ ló ló lówó ẹ bàbá ẹ wò. dáńdájọ́ fò. mo ti dé báyìí mo ti dé báyìí bàbá. ọ̀dà sọ mi lẹ́sẹ̀ lẹ́kọ̀ọ́ dìde. ẹ ṣàánú ẹ kọ́ ẹ kọ́ sọ pé ìbínú lọ. mi ti pé ah, mo ti bàbá mo mo mo mo ti pààrọ̀ gidigba mo ti gbé wálé fún yín ajá mi ti forí kó mi ò ti mọ̀ ní olówó ẹ̀ bàbá ẹ wo bí bàbá ètò ìdàkùn ṣáà ti ṣàánú ẹ ṣàánú mi. ẹ àjọkọ. ẹ ṣeun bàbá ẹ ṣeun ẹ ṣeun. àròlé kí ló dé tẹ̀yìn èèyàn tẹ́ ẹ̀ mórí ọlọ́ọ̀nà ẹ dákun mo fẹ́ béèrè àwọn béèrè kan lọ́wọ́ ẹ o bó ṣe fẹ́ kó dá mi lò ṣé ní ipò tó wà yìí ó fẹ́ lo bíi fifty thousand ó rí lónìí kò sí yùn bẹ́ẹ̀ ẹ̀hẹ́n ó sì ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tó fi ń jẹ̀gbádùn káàkiri àbí bẹ́ẹ̀ kọ́ oníyàwó wọ́n sì ń jẹ̀gbádùn ẹ kí wàá ní kí ni ń lé ọ káàkiri kí ni ń ju ọ lọ́wọ́ tó fi jólẹ̀ ọ̀dà kó tó di pé a tiẹ̀ wá yanjú ọ̀rọ̀ dáadáa ní ìsìn káwá wò pé a fẹ́ lo àlùmọ̀kọ́rọ́ a fẹ́ lo àyílù padà a fẹ́ ṣe nǹkan kan fún wọn ó ní bí èlò nílé àbí ilé ìfowópamọ́. ní àkáǹtì mi máa ṣì ní tó three million. àròlé three million. aláìgbòrè ni ọ ìwọ ní three million ọ̀dà sọ ò mọ̀ wípé níbo ṣe wá bá mi ẹlòmíì ò ní tírí náírà lọ́wọ́ tí è jẹun ṣé wò mọ́ ni pẹ̀lú gbogbo ẹ̀ náà ntí ẹlẹ́dàá rẹ rọ̀ mọ́ béèrè mú ọwọ́ àlàáfíà rẹ wá. ilá ilá kó ikọ̀ kan wẹ̀wẹ̀ dẹ̀ ọkà bàbá kókùnkùn paradà ìmọ̀lẹ́dà Uh-uh. Ah. ẹ ṣeun o àròlé ẹ kí ni máa ń ṣe èèyàn mi èèyàn náà ṣé wo mọ̀ yí pé ẹlẹ́dàá ní ẹnì kejì wa tó tẹ̀lé wa wá látòdì ọ̀run wá sílé ayé ni gbogbo nǹkan tá a bá ń ṣe tá a bá ti ní tẹ́lẹ̀dàá báwo olúwo ó mọ ṣiṣẹ́ bí erin yóò mọ jẹ̀jẹ̀ lírí ni ká tó dáwọ́ lé iṣẹ́ kan tó lè ṣe wá láǹfààní tá a rògbò ń bẹ̀ àfi ká béèrè lọ́wọ́ ẹlẹ́dàá wa ẹlẹ́dàá ẹni ẹlẹ́dàá ẹni kò ṣeé fi ọwọ́ rọ́tì sẹ́yìn ah, wòmí àìmọ̀ nǹkan tẹ́lẹ̀dàá wa fẹ́ ló jẹ́ kẹ́lòmíì ò mọ ṣiṣẹ́ oníṣẹ́ ẹlòmíì bíríkìlà níṣẹ́ rẹ̀ tẹ́lẹ̀dàá rẹ̀ rọ̀ mọ́ òun wà lọ wá sútù yóò tún fi tá ilé yóò wá gbé pálí yóò mọ wáṣẹ́ kiri kò ní rí iṣẹ́ kankan tó ní bó bá ti ń débì kan báyìí ní òfin kàsí ni yóò mọ̀ gbọ́ títí tí ẹ kú àwọn tó bá ṣiṣẹ́ bíríkìlà yìí níṣẹ́ ni ó dàbí ẹni kó ṣoògùn owó ni àròlé o so nílàkàyè tí wọ́n bá ń béèrè lọ́wọ́ rẹ pé ta ló sọ tí mo sọ yìí sọ pé èmi bàbá mo yé ni ẹyẹlé funfun ìgbòmẹ̀kọ aróòjé ìpẹ́tù ẹ wò mí iṣẹ́ òwò ṣíṣe lẹ́lẹ́dàá rẹ rọ̀ mọ́ ọ́ owó ṣíṣe bàbá owó ṣíṣe mélòó ni bẹ́ẹ̀ ṣe lówó mo ti ṣòwò ṣòwò ṣòwò ṣòwò kò pé mi ní bàbá kò sí nǹkan tí mo bá bọ̀ ń bẹ̀ ni. àròlé o owó kówó tó o bá ṣe mọ lórúkọ rẹ bó o bá lórúkọ rẹ tó lórúkọ lórúkọ táyé bá rí ọ láàrin oṣù mẹ́fà ń ṣe wọn rò pé oṣògùn owó èmi ni mo wí bẹ́ẹ̀ baba o fi dáná ní o fi dáná ní ẹ wo baba ṣe ni mo tẹ̀yìn wá wáyé mo ti mú yín bíi dáàdì mi ẹ ti gbọ́ ṣe rí tó bá yẹ pé kí lórúkọ lórúkọ ẹ jẹ́ kí lórúkọ yín. orúkọ mi bẹ́ẹ̀ni kí bàbá mi kò tó ọmọ mi ló jẹ́ ẹ̀ nígbà tí irú bá lorúkọ wa láti fi soríire tá àbọ̀ àmójútó kí wàá ládàgbà fún. èyí ìrò ìbọ náà wò ó láàrin oṣù mélòó tá a ti bẹ̀rẹ̀ owó owó gbogbo bí nǹkan rẹ ṣe rí mi nǹkan tẹ fẹ́ kẹ́ni kọ́kọ́ ṣáà mọ̀ ṣáà. kò sẹ́ni tí ó mọ̀. ẹ rí ìyàwó báyìí ẹ wo mi. ẹlẹ́dàá ni ká máa pe o ntẹ́lẹ̀dàá rẹ̀ rọ̀ mọ́ o ni mo wí fún gbà náà ló sì ṣẹ̀ṣẹ̀ rí pẹ̀lú dọ́tà. Okùn ta rò kó máa má pariwo ajínigbé lọ́wọ́. Irú ire ire lèmi yóò ṣe. This is the end of your life. Ẹ jẹ́ tẹ́lẹ̀ ẹ̀. Ẹbí ẹ mọ ju lè sọ́kọ́ ní sí pẹ̀lú owó ìbílẹ̀. Ẹ ṣe sà. Dádì, ṣe ṣọ́ pé bàbá ìṣúná wà báyìí. Oníwákẹ̀, ṣé bí wọ́n lo kà mí kún nǹkan? Mo jẹ́rìí ẹ̀ pé ibi tó kà mí léèyàn dé kò ní pẹ́ kó tó débi ń sìn. Ah, wo ọmọ ọkọ ni ẹ kàrí káàbọ̀ bàbá mi jókòó jókòó jókòó ẹ mo dúpẹ́ pé o jẹ́ ìpè mi ọlọ́run àpọ̀wọ̀ náà lè ojú òní tiẹ̀ torí ọ̀rọ̀ ìyàwó ẹ̀ ni mo ṣe pè ẹ́ lóòótọ́ iṣu ẹni ní tọwọ́ ẹ níbi epo àwọn yorùbá dẹ̀ bọ̀ wọ́n ní tí a bá fọ̀túnbọ́mọ wí àtúnfòsì fàmúra ìdí nìyí tí mo fi pè pé kó wo tọlọ́run kó ṣàforíjì fún ìyàwó ẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ tó ṣe kó foríjì kó àmọ́ra ìdí tí mo fi pè é nìyí. dadi ẹni kì í dáríjì ìyẹn máa di díẹ̀ o. wo mo ṣe bàbá mi bó ṣe kà mí kún yẹn ọlọ́run àkàwọ̀ náà kún ọlọ́run àpọ́n ẹlé ojú ò ní tiẹ̀ ṣùgbọ́n síbẹ̀ wàá bá mi dáríjì mi torí ọlọ́run bá mi fà á mọ́ra. ẹ wò ìyá tẹ́mi fúnra rẹ̀ mọ̀ pé mo kò tẹ̀ nífẹ̀ẹ́ òun ó mọ̀ pé mo nífẹ̀ẹ́ òun kó tó máa ṣe ogun kan tó ṣe yìí ó mọ̀ pé mo nífẹ̀ẹ́ òun ẹ wo tó yà ń gbé bóyá pé nítorí pé ọkùnrin kọ́lọ́ ń ṣàwọn náà ọkùnrin tó yà ń gbé pa anójú kòkòrò ni èmi nífẹ̀ẹ́ àwọn méjì kí ni wọ́n fi àwọn méjì ṣe òun kọ́ dẹ̀ mọ̀ pé mo nífẹ̀ẹ́ òun àwọn máa fi mi ṣakọ àwọn máa fi mi ṣakọ ẹ wo dáàdì ìgbà yẹn sọ pé kí n dáríjì kò sí wàhálà. mo dúpẹ́ kó o dáríjì ọlọ́run àpọ̀n òun náà ni ó wá kú kinní kan tó ń ṣe mí ní kàyéfì tí mo fẹ́ kó o nànà náà fún mi kí ni nǹkan tí wọ́n àti ìyá ìyàwó ẹ̀ tẹ́ ẹ̀ dà papọ̀ àbí kí ni nǹkan tó ṣe fún gan o tó di pé ó ń yọ sí ẹ àbò ń lé ẹ káàkiri. dadi ní ti ọ̀rọ̀ mọ́mì ẹ̀yin lẹ́fà. èmi kẹ. bẹ́ẹ̀ ni dadi ẹ̀yin àti ìyàwó mi lẹ́fà. dadi tèmi wọ ni mo ní láti bá sọ̀rọ̀ olùṣọ́ tí mi sí mi jọ ojú mi ojú ẹ ni ìgbà tí kíní yẹn bá ti gùn ìbínú ni mò ń sọ ń pa ẹ̀kọ́ sí nǹkan kan ṣe aláìsàn kan ṣe kan bá ti gùn ìjọ ẹnìkan láti jẹ́ ewúrẹ́ kẹ́nìkan jágbọ́tì ẹ̀gbọ́n fọ́nà ọ̀bàtẹ́ àwọn bàbá aláwọ̀ máa ń pòwe pé aláwùkù làwọn obìnrin débi táwọn òbí ẹ̀ bá ti wò dé òun lẹ́yìn ọkùnrin náà máa take care of láti bẹ̀ fọ́nà bàbá ilé yóò ní dàgbò àmì ó ṣàánú kí ni ṣé mo parọ́ ni tó bá bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn àbúrò ẹ̀ báyìí ó máa dàbí fíìmù ni màá ṣáà máa fọwọ́ lẹ́rùn mo ti mọ̀ ọ́ fún so. ju gbogbo ẹ̀ lọ ọ̀rọ̀ olórí ẹbí mo fẹ́ sọ tí báwo parí áwọ̀ tó wà láàrin òun àti olórí ẹbí. mọ́mí mi ìṣá láìka àwọn kan wá ẹ̀wọ̀ ẹgbàgbé ọ̀rọ̀ olórí ẹbí ẹ jẹ́ kó lórí ẹbí wà láàyè tẹ̀ kí náà dúró láàyè tèmi. ọlọ́run aláwọ̀ mo ti tọ̀ ọ́ èmi ni kò gbọ́ this amount èmi ni kò gbọ́ yanjú ẹ̀ try as much as possible bá mi yanjú ẹ̀ tó o bá yanjú ẹ̀ tó o bá bá mi parí ẹ̀ ìwọ ni màmá disturb ah! bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. mọ́mí ó le tó bẹ́ẹ̀ ni. ó le jù bẹ́ẹ̀ lọ. ẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́ nílé ẹ̀kọ́ sí i máa rí yín pẹ́pẹ́pẹ́ tó lágbọ́n ọlọ́run ẹ ìgbà tí ṣòwò tí máa jẹ́ fún wọn fi ṣe àwọn tí ṣe rí mọ́mí tí ẹ sọ̀rọ̀ lẹ́gàn ó yé mi jù bẹ́ẹ̀ lọ ó yé mi jù lọ yàrá ó mi jù lọ èmi náà máa try máa try my best ẹ eh, ìgbà gidi tó bá bẹ̀rẹ̀ ní yàrá pẹ̀lú èmi náà gbọ́ngbà ní adoption <laughs> adoption eh, ṣùgbọ́n eh, as in she's the best of them as in nínú àwọn tí mo wò yẹn òwe special sí mi. I'm the best. I'm the best. I'm the best. the best. I'm the best. mo promise ẹni ti pa nípa tó lórí ẹbí àbá ẹni máa tíra láti yọjú sí wa. ṣe ṣe o sọ̀rọ̀ yẹn ṣe pẹ́. ṣe ti wá èyí ìgbà tó dẹ̀ máa ń sọ̀rọ̀ yẹn dẹ̀rẹ̀ eré ní ìbínú kó ń ṣe àfi bọ́dọ̀ yẹn ṣe wá di nǹkan tó tóbi mọ́ mi lọ́wọ́. èmi kàn mo fà á torí Yorùbá ní ọmọ tó bá ṣípá òun ló bí ẹ̀ ń gbé òun láti lẹ̀ tiẹ̀ kó ka mí kùn ṣé tó bá kà mí kùn ni irú ẹ̀ gbọ́dọ̀ ṣèyàwó kémi má sí bẹ́ẹ̀ àbí tó bá jẹ́ ìmọ tó bu ọlá fún mi ṣé o gbọ́dọ̀ pé mo pè ẹ́ láti bá yín yanjú ọ̀rọ̀ kó tún kọ́ ọlọ́pàá wá bẹ́ẹ̀ bíbà. ohun tó mú èmi bínú sí nìyẹn kò sí nǹkan kan tó ṣe o o sí nǹkan kan tó ṣe o. dadi ṣe rí ìmúṣẹ̀ tí wàá ní pẹ̀lú ọ̀rọ̀. kó wàá gbé kó pààkì ẹrù ẹ̀jọ̀ rá táìmù ọ̀rọ̀ lè má yanjú báyìí <laughs> so mo tún dúpẹ́ lọ́wọ́ yín gan lẹ́ẹ̀kan sí i. Ah ló yẹ sọ lóòótọ́. ìyẹn ló tún jẹ́ kí náà tún lè bínú púpọ̀. ọlọ́run á bá mi kó sí inú. òun ló mọ̀ pé mo nífẹ̀ẹ́ òun. kó o bẹ́ síbi kó o bọ́ pẹ́. lówe lówe lórí àgbà bọ́rọ̀ bá sọnù òwe làgbà fi wá ọ̀rọ̀ àgbà ọ̀rọ̀ àgbà ẹ má fọ̀rọ̀ àgbà ṣeré o ọ̀rọ̀ àgbà tí ó ṣẹ lóru aṣẹ́bó dọjọ́ alẹ́. ọ̀rọ̀ àgbà ọ̀rọ̀ àgbà bí ó ṣe lórí lọ aṣẹ́ lọ́jọ́ alẹ́ ojú làgbà